wọn bọ lọ́wọ́ Zaria irú ṣíà wò làwọn náà ẹ̀ṣíà alimamiya aljafariya alithna ashariya tó bákan náà ni gbogbo wọn rí tó sọ́wọ́ ayẹ kí mùsùlùmí ó di ṣíà ọlọ́mọdé wọn àti ẹsẹ̀ pé yàn gbádùn wọn àti ẹsẹ̀ pé nǹkan dá láàmú orúkọ kan tí wà tí ahlùsùn náà máa ń pè wọ́n gbogbo ṣíà sẹ́ẹ̀mà arọ́fíbà kíni arọ́fíbà àwọn ẹni tí wọ́n those that reject the, the companions of the prophet صلى الله عليه وسلم, they are known to be arọ́fíbà it is it is those people that claim to be Shia but their real name is arọ́fíbà. Uh-huh. àpèjúwe alùbídà míì kí á fọ al-ahmadiyya al-ahmadiyya ahmadiyya yẹn nínú bí wọ́n ti ṣe pa orúkọ ara wọn láró láfíríkà nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ní kọ́ńtínẹ́ǹtì mi orúkọ tí wọ́n jẹ́ kọ́ńtínẹ́ǹtì mi nìkan ni alqadiyaniya al alqadiyaniya kí ló dé tán fi kí wọn ní kí ló dé tán fi ń jẹ́ Al-Qadiyaniyya nítorí pọ̀ ga wọn tọ́dà àkídà burúkú yẹn sílẹ̀ orúkọ rẹ̀ ní kíni Mirza Ghulam Ahmed Al-Qadiyani Mirza Ghulam Ahmed Al-Qadiyani Al-Qadiyani wọ́n fi tì sára ìlú ìlú rẹ̀ ní Pakistan India Pakistan they happen to be a single country in the past orúkọ ìlú rẹ̀ ní Qadian orúkọ ìlú rẹ̀ ní Qadian so wọ́n máa ń fi hàn tì sára ìlú rẹ̀ ìgbà tí ọjọ́ ọmọ Nàìjíríà ti di Lárúbáwá ápẹ́ ọ́nìkíní Nàìjíríì á Nàìjíríì so tó bá jẹ́ pé ọjẹ́ ọmọ Ọ̀yọ́ kíláàsì ọ Al-Oyowi Ògbómọ̀ṣọ́ ńkọ́. Ògbómọ̀ṣọ́ wọn rò pé òun náà ń gbà tó lọ́ máa kọ́díyàn kí ni wọ́n pè é alikọ́díyàní ọ̀gá wọn nìyẹn ahmadiyya yẹn sẹ́ máa bídà tiwọn bídà tún kófìrìyà bídà tún bídà tó sọ̀yà di kẹfẹ́rì ni bí àwọn ṣíà náà ni bídà tiwọn ni pé wọ́n sọ pé alukurani tó sọ pé kò sá anabi mi mà lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n lánàbí mi tún wà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam òun náà ni mirza gulam ahmed alqadiyan mirza gulam ahmed alqadiyan wọ́n lò lànàbí tó tún dé lẹ́yìn anabi sallallahu alaihi wasallam sẹ́yìn máa áyà tó sọ pé ànábì sallallahu alaihi wasallam lòpin àwọn ànábì kí láyà nà. ma kana aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. àyà yìí ló fi hàn pé kò sá ànábì mi mà tí ó wà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn wa sọ pé ok àwọn náà gbà pé gẹ́gẹ́ bí àyà yìí pé kò sá ànábì mi mà tí ó wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ga tàwọn yìí báyìí kìí sá anabi rọ́ṣùlù ni wọ́n láyà ń sọ nípa anabi ni kò sọ nípa rọ́ṣùlù síbẹ̀ yìí sì ti mọ al-farqu bayna ar-rasul wan-nabi ma al-farqu baynahuma man huwa an-nabi. ولم يؤمر بالتبليغ أما, أما الرسول وأمر وأمر بالتبليغ هو طريق مرزاية رسول نكيس النبي آية سيسويك النبي محمد صلى الله عليه وسلم لقاء النبي قصقون لقاء عن رنسه torí rẹ̀ ìránṣẹ́ ni mírízà ẹgbẹ́ àwọn òpùrọ́ tó ṣeé ṣe kéèyàn jẹ́ rọ́sùl láì jẹ́ nàbì kò ṣeé ṣe kò ṣeé ṣe kéèyàn jẹ́ rọ́sùl láì jẹ́ nàbì because the first necessary step is for you to be nàbì before you become rọ́sùl. sọ́mọ́ wọn sọ pé ìdán meaning that to be a nàbì general is more general than to be rasul tí wọn wá sọ pé nàbí yìí ti tán rasul náà ti tán àbí ó ti tán òun náà ti tán tó bẹ́ẹ̀ làwọn olùmọ̀ sọ tí wọn bá sọ pé nàbí yìí ti tán ajẹ́ pé rasul náà ti ṣe kíni ó ti tán tọ́ sẹ́yìn madisa anabi sallallahu alaihi wasallam tó sọ pé kò sá anabi mi mà lẹ́yìn muhammed sallallahu alaihi wasallam taló anabi sọ pé lánàbíyá báàdì lánàbíyá báàdì àmọ́ àwọn òpùrọ́ tààtì àwọn òpùrọ́ tààtì wọ́n yọjú lẹ́yìn ikú gbogbo wọn máa pera wọn ní kíni ṣùgbọ́n èmi ni òpin àwọn therefore anybody tó bá claim láti jẹ́ ànábì lẹ́yìn ikú sallallahu alayhi wa sallam fahuwa kadhab fahuwa kadhab sọ ma kojú àwọn wọn مسيلمة مسيلمة الكذاب saja saja lẹyìn rẹ gulam mirza gulam ahmed alqadiyan nínú nǹkan tó mú wa mọ̀ pé òpùrọ̀ ni alukurani ti jarọ sunna anabi sallallahu alaihi wasallam rọ kí ni tó tún mú wa mọ̀ pé òpùrọ̀ ni naam. kí ni tó tún mú àmọ́ kókòrò ni èdè tó yàtọ̀ sí di àwọn èèyàn rẹ̀ ló fi jíṣẹ́ ọ̀gbà kése bó ṣe sọnù nísìnyí tọ́lọ̀ bá ṣe ọ ní yorùbá àwọn aṣọ òyìnbó torí pé àwọn èèyàn rẹ̀ òyìnbó wọn sọ kí ló burú mọ́ àbẹ́ǹfọ́ òyìnbó ṣe ṣánṣán kí ló burú mọ́ ẹ sọ nípa èdè náà ni. bíi mọ̀jísà ọ̀ ẹ mú kàn wá mọ̀jísà olùkùrọ̀ ni kò ní mọ̀jísà ẹ̀yọ̀kan kò tẹ̀ sọ nípa èdè yẹn náà lẹ́wọ̀ gbogbo ránṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ sáyé èdè àwọn èèyàn rẹ̀ ní máa fi ràn èdè àwọn èèyàn rẹ̀ ní máa fi ràn kí wọ́n lè dé India àti Pakistan kí ló India àti Pakistan kí ló àwọn India àti Pakistan Indo báwo ṣéde kan jẹ Indo English báwo òyìnbó làwọn Indian báwo ẹ nǹkan mẹ́wọ̀n ẹ wáyé èdè India àti Pakistan náà Urdu èdè wọn ni kí ni Urdu it was a created language kò sí tẹ́lẹ̀ wọ́n create ni torí pé èdè pọ̀ èdè pọ̀ èdè pọ̀ ní India so èdè wo láti máa gbọ́ra wa yé wọ́n á create èdè wọn wọ́n ń pè ní kí ni Urdu èdè wo lọ́yẹ kí wọ́n kàn fi ran tó bá jẹ́ ànábì ni èdè Urdu sẹ́mi ẹ̀rí tó sọ wípé èdè ànábì kọ̀ọ̀kan lọ́lọ́run máa fi ran ẹ̀mú anú Al-Qur'ani. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم ààrùn ìránṣẹ́ kan sáyé àfi lédè àwọn èèyàn rẹ̀ kó lè bá a máa ṣàlàyé fún wa ọlọ́run sì wá lè rán ànábì jọjọ́ máa ń di àsọ́mà ń di àlédè English ẹ̀yin náà wúrọ̀ burúkú mẹ́rin nígbà míì tó tún mú àmọ́ kókó rọ ni yóò mú akurani yóò já àyà yìí bì yóò já àyà yìí bì yóò já àyà yìí bì yóò wá sọpọ̀ all in English translation yóò wá sọ pé ń tọ́lọ́ ń sọ kalẹ̀ fóònù ó kpọ́rọ́ pé ṣé wá tiẹ̀ wá tó yàtọ̀ sí akurani tó ń já létí tó ń já mu nǹkan mi tó tún mú àmọ́ kó kpọ́rọ́ ni ó náà ń irọ́ rẹ̀ level by level ló ń dàgbà gradually gradually gradually wọ́n fi gbà kan pera rẹ̀ ní anabi isa. ńgbà tí wọ́n tún lọ ní mahadi al-muntazar ńgbà tí wọ́n ti aládàbí lò. ẹni tó tún mú amakó kpọrọ ni ó ń gán fúnra rẹ̀ jẹ́wọ́ ó ní gbogbo gbèsè ayé lò ní láti sáàbù England. òun náà sọ nínú tó fi confess ní kótó di kókú ó lò gbèsè ayé England ni because ìgbà tí England tó gba India ẹ mọ̀ pé India àwọn abọ́gibọ̀ pẹ́ pọ̀ kò sí tí wọ́n sìn ní India wọ́n ń sin abẹ́ ọkùnrin wọ́n ń sin abẹ́ obìnrin àwọn míì ní India ọ̀nbẹ nínú wọn àwọn èèyàn tó pé màálù lolúwa wọn ọ̀nbẹ ní India àwọn tó jẹ́ pé omi pọ̀tọ̀pọ̀tọ̀ omi ìdọ̀tí tọ́jú omi pọ̀tọ̀pọ̀tọ̀ làwọn ń sìn kò sí tí wọ́n sìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn researchers wọ́n lọ sí India yẹn lórí pé àwọn fẹ́ kọ thesis láti gba PhD iye ẹ̀sìn tó wà ní India ó sú wọn mélòó lọ fẹ́ kọ mélòó lọ fẹ́ kọ so nítorí délé àwọn India bá ń ṣe rí nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní gbogbo ilé ayé yìí kò síbi tí mùsùlùmí ti pọ̀ nínú kọ́ńtìrì kan tó India títí dòní yìí India ó ní ibi tí akbaru tajammu'in muslimin tó wà ní gbogbo ayé because láti bí more than twenty thirty years ago à ń sírò pé iye mùsùlùmí tó wà ní India they are over four hundred millions so ẹ sì máa ń pé ìlú tó tóbi jù láyé tó jẹ́ lu àwọn mùsùlùmí country tó tóbi jù tó jẹ́ country àwọn mùsùlùmí láyé kí ló kọ rẹ̀ Saudi abawo Kuwait kọ na Indonesia ó ní kọ́ńtírì mùsùlùmí tó tóbi jù láyé followed by Pakistan is the second Indonesia táwọn sọ pé ibi tí mùsùlùmí ti pọ̀ jù láyé ni gbogbo population wọn lásìkò tá à ń sọ̀rọ̀ yẹn kò ju two hundred and fifty million lọ India sọ̀rọ̀ kó àwọn giant làwọn eléyẹn one point something billion. nínú one point something billion yẹn láti rí more than four hundred million muslims torí àwọn sọ pé ibẹ̀ mùsùlùmí pọ̀ jù sí láyé ìgbà tí England wá jí wọn gbà àwọn mùsùlùmí yẹn nìkan àwọn náà confront England tí wọ́n kéde jihad wọn ò jẹ́ kí wọ́n rẹ́dọ̀fí lórí òróró wọ́n gbọ́tà àwọn abọ́gibọ̀ bụ àwọn abọ́ màálù àwọn kí àwọn kan sọ̀rẹ́ndà ni pékin bẹ́ẹ̀ bá bá gbàlú àwọn kọ́sá ti máa já àwọn oorun jẹjẹ ya náà máa tó tó ṣẹlẹ̀ ní nàìjíríà náà nìyẹn because if there is islam wọ́n rí nǹkan yẹn gbà ní rọrùn so islam kọ́ wa pé dúkìá rẹ̀ tó bá kú nítorí pọ́ǹ dìfẹ́ǹdì rẹ̀ ṣẹ̀hídì lọ́màjẹ́ ẹ̀rí pé ńgbà táwọn òyìnbó náà dé nàìjíríà bí kò tó challenge wọn nu wọ́n kà gbèlú lé wọn lọ́wọ́ ni nínú abọ́ gold bí ẹ káàbọ̀ òyìnbó ọmọ àfọkún sọnà ẹ̀yin là ń tí ń retí wọ́n kà gbèlú lé wọn lọ́wọ́ ni unlike ìgbà tán dókè ọ̀yà ìgbà tán dókè ọ̀yà tó ráhùn ní Islam nígbà yẹn kódà wọ́n ti form Islamic system of government torí ẹ̀ ló ṣe jẹ́ pé ah àwọn náà fọwọ́ ara wọn kó gbẹ wọn lágbọn òkè ọ̀yà mẹ́ọ̀ àwọn náà pa ṣége sí òyìnbó la òyìnbó náà pa rẹpẹtẹ sí wọn la kódà látàrí pé a lè dẹ́jú lẹ̀ kóyìnbó wa gbà wá káma wa bẹ lábẹ́ òyìnbó káfìrì ọ̀pọ̀ ẹ̀mọ́ yèèyàn ló ti migrate kó nàìjíríà yìí láti gbà yẹn tí wọ́n fi lọ di ọmọ Sudan ìlú kan bẹ ní Sudan wọ́n ń pè ní Ishesh Ishesh yẹn àwọn ọmọ nàìjíríà kan fi nàìjíríà lẹ̀ nígbà yẹn nù pé àwọn ò lè bẹ lábẹ́ ìjọba káfìrì òyìnbó wa gbà Islam yẹ wa ìpò nítorí kò sí nǹkan tó ń pè nàìjíríà ń yẹn kò sí sáà nàìjíríà ẹ Ọ̀yọ́ empire dádúró àwọn ibo àmọ́ táwọn jẹ so àwọn atagbọn kí ọyà yẹn sọ pé Usman fòdì orí ibìkan gbà àwọn tí ó sì fòdì àwọn náà ṣèjọba tiwọn so therefore òyìnbó ló dé ló ló amalgamate nàìjíríà ńlọdàpọ̀ torí ẹ àwọn mùsùlùmí yẹn ìgbà sáré pé àwọn ò rí wọn wíìn àwọn tó fi gbogbo nàìjíríà sílẹ̀ láéláé wọ́n wà wọ́n ti fọ́ọ̀mù náà ló fi jẹ́ pé tó máa ń sọ history lónìí wọ́n á máa sọ fún yín pé we have more than seven million Nigerians more than seven million Nigerians who are now claiming to be Sudanese so àwọn tó ti migrate láti gbà yẹn ni so tí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé tí Islam bá wà wọ́n erí lu èèyàn gbà o tí o bá ti sí Islam tó rẹ̀ yìí ń sá fún kú ìgbà tí ò sí mẹ́nì ẹ máa sá fún kú àwọn mùsùlùmí sá fún kú nítorí pé àwọn mọ̀ pé inú káwọn sẹ̀mí káwọn lè gbórí sókè àbí káwọn kú káwọn kú kú ṣàhídì ìwọ wa ló burú kò sí ètò burú nu méjèèjì báwọn mùsùlùmí ti ṣe rí nu. akramakumullah ìgbà táwọn England ti wá rí pé àwọn mùsùlùmí ní ń takò àwọn wọn lọ́ máa ná làrán síná ọ̀nà wo la lè gbà láti eradicate the so called jihad so àwọn náà create amadiya yẹn àwọn náà create láti divert attention àwọn èèyàn kúrò nídìí al-jihad ntó fà tí tẹ̀blígì náà fi wà nù àti divert attention àwọn èèyàn kúrò ní di jihad ká gbé lọ sí di nǹkan mi pé táwọn arìn káyé ẹ má pa lọ ẹ má ti ń pa lọ jihad tó kúnu àmọ́ jihad ayọ̀bọ̀n ayọ̀dà ayọ̀dà ọ̀hún àwọn sàhábà ti jà tán so ìdí inú tó fi jẹ́ pé bad ideology ló fi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn túbẹ̀ ló ṣe jẹ́ pé lónìí àwọn táǹkì ní kọ̀díyà níyà táǹkì ra ní Ahmadiyya láfíríkà ń bì ẹ̀rí pé ẹ̀kọ́ àwọn bó lọ́wọ́ à ó wà ní England second main office níbo ló wà ó wà ní Israel àwọn ẹni tí wọ́n pè ẹ rí i fún àwọn sọ pé Ahmadiyya movement àfikún movement náà amadiya Muslim Jamaa. kí ló wà Ahmadiyya láìsẹ̀ sọ́ńtórí délé yìí ẹni bá sọ pé alukurani parọ́ ẹni bá sọ pé ní alukurani wí irọ́ ni ẹni bá kọ́ nàbẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀rọ̀ ni fọwọ́ káfíìn eléyìí sì lẹ́nu àwọn mùsùlùmí kò lé lórí more than thirty years ago tí wọ́n ti ṣèpàdé lórí wọn ní Mẹ́kà wípé gbogbo ẹni tó bá jẹ́ amadíyà kìí ṣe mùsùlùmí torí ẹ̀ tó máa fọ ẹni fọ́ọ̀mù kó fẹ́ lọ sí hajj ní Nàìjíríà ní sórí tán kọ́ bẹ̀ ṣé mùsùlùmí ni ọ́ àbí àwọn ọkọrin yó àbí àwọn ọlọ́jọ́ sátidé àbí amadíyà wọ́n sátidé kìpa amadíyà ni ọ́ kárí Mẹ́kà tó lọ mo rò pé yé wa. so nítorí délé eléyìí jẹba o nínú nǹkan tó tún mú wa mọ̀ pópó ni òun náà ní kókó tó kú àfa kan wà tọ́jú olùmọ̀ nípa súnà wọ́n ń pè ní sanaullahi tasturi àti jọ challenge ara wọn wọ́n jọ ṣépè fúnra wọn tó bá jẹ́ kó tọ́ lọ́ máa ń sọ ìwọ a jẹ́ pé kí burúkú kọ́ pa ọ́n. ikú tó yẹ pé àrùn burúkú ni ó mú wa bíi ìgbẹ́ ọ̀rìn bíi kọ́lẹ́rà àrùn kan tí ò ní gbógun ìníkọ́ pa òun kó o sì má jẹ ọdún kan lọ sóni tó wọn fi kú àwọn tó wá pè mí ni mò ń sòdodo irú ikú náà ní kọ́ pọ́ kó o sì má ju àyàn ọdún kan lọ sóni tó fi kú kálukú wọn gẹ́gẹ́ bí yorùbá lẹ́wọ̀ wọ́n sàmì èpè. wọ́n tún gbé tọ́ rẹ̀ mì àbẹ́ nǹkan ẹ ò mọ́dún jẹ kò jẹ tó ti bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ ọ yàgbẹ́ ó yàgbẹ́ títí ó yàgbẹ́ ọ̀rìn ìgbẹ́ ọ̀rìn tó yá yáyáyáyáyá orí ìgbẹ́ ló kú sí orí ló kú sí torí eléyìí báyìí eléyìí náà tó fi hàn pé ni. ọwọ́ ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ alukur'an ó ti fi hàn wá ti pẹ́ kó kúrọ̀ náà ni pé kò sẹ́ni kankan tí ó jẹ́ anabi àbí ìránṣẹ́ ọlọ́run lẹ́yìn tí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òkúrọ̀ mi wò lẹ́tùmọ̀ àwọn bídà mi wò lẹ́tùmọ̀ àwọn sofiya sofiya ẹ àwọn sofiya yẹ àwọn náà ni ahalo at ahalo at tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ mélòó lẹ́ẹ̀mà ahán àtìjànìyà kálọ̀ bá wọn ahamadu tijani ahán alqadiriya kálọ̀ bá wọn abdulqadir aljailani ahán albadri albadawiya ọba wọn muhammadu albadawi. النقشبندية الشاذلية هذا مرجع حواليه صوفي الرفاعية أحمد الرفاعي اتصال gbogbo àwọn yà yà yà yà ọlọmọdé àríyà so àwọn wọn tún ọkọ àfẹríyà ní àwọn ṣíà náà nìyẹn àwọn ètò ṣe ṣíà o àmọ́ tọ̀rí kọ́ náà làwọn náà jàfẹ́ríyà wọ́n yé ṣe sọ́láàt àwọn jàfẹ́ríyà sùfíà wọ́n yé ṣe sọ́láàt. ok ẹja gbé Tìjàníyà ká gbé yẹ̀ wò Ahmed Tìjàní yẹn ìlú wo ló ti wá Tunis báwo Morocco Morocco na precisely nílùú Fas ìlú o ńbẹ́ńbẹ́ dì sùn. amẹ́lẹ̀ Tìjání yẹn kí ni atrocity tiẹ̀. ọlọ́mú ọlọ́run anabi sallallahu alaihi lẹ́yìn ikú anabi sallallahu alaihi wa sallam lẹ́yìn ọdún mélòó ló rà anabi lẹ́yìn tí anabi ti kú pẹ̀lú ọdún mélòó 600 hmm? ọmọ onífẹ̀yìn ti ti ń sun yẹn á kalam fọ́ọ̀bì yálà ibta'idu anil jidar ibta'idu anil jidar yálà wọlé ọlọ́run anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam pẹ̀lú one thousand one hundred and fifty years one thousand. one thousand four hundred and forty-one minus one thousand one hundred and fifty years. Hmm? Kílẹ̀ ń Two ninety one years. Say ninety eh, one ni and forty one. minus one thousand one hundred and fifty. ẹ gbàgbé ẹ mú calculator yín jáde. naam two kini one thousand four hundred and forty one minus one thousand one hundred and fifty. two ninety one years so nínú. know. ọlọ́run anabi sallallahu alayhi wa sallam lójú fò ṣe lójú àlà ọwọ́ abáwọn àtúnṣe wàá báwọn ọwọ́ abáwọn nílò fàt ẹwọ Madina sí fàt ìpè ńgbà tó tún wàá báwọn ó tún bá bàbá alágbájá lọ́dún bí kò sọ pé ńgbà tó dé bàbá kúdínà ń bẹ lọ́dọ̀ mi àwọn náà rí mo rò pé ẹwọ àwọn rọgbó náà tó wàá sọ pé anabi wàá mú àwọn wàbí fà wàá síbẹ̀ mọ wọ̀dífà àwọn Tìjàníyà ẹ̀hán wọn mọ ọ mú wọ̀dífà ọ wá sọ pé kóun spread ẹ̀ torí gbogbo ẹni tí ò bá ti ṣe àwọn wọ̀dífà ìgbésí ayé rẹ̀ ọ̀rà rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim àkọ́kọ́ tó ṣe é ṣe kápá náà fi gbàgbé nǹkan kan kò jíṣẹ́ rẹ̀ tó fi kú tó ṣe é ṣe àhán kí lẹ́ẹ̀rí tẹ́ ẹni lórí pé gbogbo ṣẹ́ lọ́jẹ́ kó tó kú. Hmm? ayé alukóhánì nù alánàbì ẹ̀rí tẹ ẹni lórí pé gbogbo sẹ́lá ànábì jẹ́ kó gbé nǹkan kan pamọ́. kótóbà kí ni kí lọ sọ kí lọ sọ ẹ bẹ́ẹ̀ni nínú sahih muslim aisha radiyallahu anha wọn ni man za'ama anna muhammadan sallallahu alayhi wa alihi wa sallam katama shay'an mimma unzila alayhi faqad a'zama al-firya ẹnikẹ́ni tó bá fi lè jánu sọ pé ànábì gbé nǹkan kan pamọ́ nínú tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí ẹgbàá kó ti gbé dùúrọ́ ńlá fún yín ìdùúrọ́ ńlá ló gbé fún yín bọ́ọ̀lù tí wàá fẹ́ sọ pé ànábì ọ̀ràn ti jíṣẹ́ wàbífà lánàá wàbífà ara nù mo rò pé yé wa nínú tó tún mú wa mọ̀ pé ranu ni oníkíni wọn náà ní pé nínú tírà kan wọn pè ní Jawahirul Ma'ani kí ni wọn pè é wọn náà ní tírà àwọn tọ̀ríkọ̀ Tijaniyya oní tírà àwọn tọ̀ríkọ̀ Tijaniyya irọ́ kúnnú rẹ̀ àti fabrication wọn sọ pé lílùpàtì jọ àlùkùránì nù. wọ́n ti wá sírò rẹ̀ wọ́n lè pé lẹ́ẹ̀mẹ́fà wọ́n ti lè nígbà ọgọ́ta wọ́n lè pé gbọ̀gọ́rùn mẹ́fà six hundred nígbà ẹgbẹ̀rún mẹ́fà six thousand nígbà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta sixty thousand ẹ̀dá ń máa fi lè kan bẹ láyé yìí tó ọ̀rọ̀ ó di kèfèrí. ambos bẹ́sẹ̀ kọ́ sọ̀rọ̀ pé yé wa aha tó sọ́wọ́ yẹ kí wọ́n máa ṣe lílfàtì tẹ̀síbá ńkọ́ èyí tí wọ́n kán dára sí tẹ̀síbá tí wọ́n máa wé láwàní kọ́dá tí máa wé máa wọ́ bí ìgbà tí fẹ́ jẹ̀sìn kọ́dá àbí ok. táwọn àjókòó lẹ́yìn sọ̀lá tó lọ àṣírí lọ́jọ́ tí wọ́n gbé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. dọ́tọ́ bashar garnet ọ̀dà ọ̀dà ìranu lásán orúkọ yìí wa so àbí ká máa ṣe irú táwọn kàdíríyà pé la ilaha illallah la ilaha illallah ọ̀dà. tó gbogbo ọ̀rọ̀ àwọn bíbí èyí ṣe kí ni èyí ti nàdí èyí ṣe kí ni àbílẹ̀ ìdáhùn yorùbá náà máa ń ṣe tẹ́kẹ́ lèmọ́mù ti dé bí lèmọ́mù ti dé o wọ́n ṣe kọ́ wọ́n ti ṣe kọ́ ìdá kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe à kàlífà ti dé nìyẹn kàlífà ó ṣe sọ̀rọ̀ ṣe ẹ gbọ́dọ̀ kọ́kọ́ àbẹ́yẹ ẹ wọ̀ ẹ di ara bóná tó gbogbo eléyìí sọ́tọ́ ọ̀tọ́ gbogbo kí ni wọ́n pè é dídà wọ́n á ní tí lèmọ́ọ̀mù bá jẹ́ ó ń tọ̀rí kọ bí àwọn Tìjàníyà sọ́tọ́ ká ṣe sọ láti lẹ́yìn torí tó bá ti lè ní àwọn gbàgbọ́ rọ́bìṣì kọ̀tọ́ ká ṣe sọ láti lẹ́yìn o because anybody tó bá ti gbàgbọ́ pé kìíní kan ju alukurani lọ ó ti kúrò nínú alislam nílẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí tẹ́ bá ti ṣe sọ láti tán wọ́n pàtẹ àdúrà àbí bẹ́ẹ̀ kọ́ ni àdúrà tó pàtẹ ṣé súnà ni àbí dà ní dà ìmáàmù wa sọ pé iná àtẹná lilfati fati àlilfati àwọn sì ti sálámà lẹ́yìn rẹ̀ kí ló ṣẹlẹ̀ sátúnsọ láti ẹsẹ ní àbá ànítúnṣe ànítúnṣe ẹ béèrè bàbá imam ẹ jọ kí ni ọlá ti ń bẹ fún lẹ́fàtì sẹ́mi kọ́ yóò ti mọ̀ pé tọ̀rí kọ̀ ni tọ́rọ pọ̀lọpọ̀ ń ṣe lẹ́fàtì wọn èyí tó ń tọ̀rí kọ̀ ti jà níyà kí lọ́lá ti ń bẹ fún lẹ́fàtì wa ni ọmọ ọ̀gá púpọ̀ kódà nínú àwọn rìwáyà kan kódà wọn ti ju alukur'an lọ kóburu kóburu ọkọ Allahu akbar Allahu akbar ó ń sọlá tilẹ̀ kaná nítorí pé ó ti sàṣẹ dànù. wọ́n ní àwọn kẹrù kọ́ lọ́la nígbà táwọn èèyàn sì ń ṣe ṣe àìmọ̀kànnù ẹ má tún bá wọn ṣe má ṣẹlẹ̀ ìjẹba àwọn. atòlẹ́yìn lè má mú kan bó ti bẹ̀rẹ̀ sọlẹ́t lọ́wọ́ ni Allahu akbar kí láǹrẹ̀ tí kọ́ka suratul Fatiha. قال اللهم صل على محمد الفاتح لما اخلق والخاتم المزار ناصر الحق من حق ولا تكل لا كل هذا اتي سيات لن ر اتي سيات لن ر بس سال لوكان لوكان بي لوكان كامبل الله اكبر àwọn mẹ́ta náà ìmáàmù bẹ̀ wá sí lọ́ba bẹ̀rẹ̀ lè fa sí a ó lòun wá sá wọ́n nìkan wọ́n fẹ́ nìkejì náà mo rò pé yé <laughs> lọ́ba fẹ́ nìkejì náà ìmáàmù ẹ ti o ẹ ti wọ̀gbẹ́ lè fa sí báwo akaramakomola torí ọlọ́run kọ́ máa ṣe wà lọ́nà ni fẹ́ràn kọ́ àwọn ènìyàn tó ń ṣe gbogbo nǹkan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹni tó sì láǹfààní kpọ́rọ́ ẹni sàlàyé fún agídí òtún wa torí rẹ̀ wọn ò ní dúró gbọ́ níta-fẹ́ sàlàyé yẹn ọkàn lè sọ pé àwọn ọ̀tá ó lè yá ò ní nítorí àtijọ́ ta ó lè yá ò kọ̀ yẹ kéèyàn gbọ́rọ̀ rẹ̀ wọ́n sọ pé tí ọba sọnù ńkọ́ kí gbọ́ fèrè ọlọ́dẹ tọ́ àtúntò pé tọ́ríkọ̀ kàdìríyà náà wà tọ́ríkọ̀ alqadiriya wọ́n ti rà kí wọ́n pè ní alfoyobat arọ̀bániyà alfoyobat الربانية ترى تعمل تجانية جواهر المعاني جواهر المعاني أتصل بدأ مين تاتما àwọn bídíà míì bí àwọn Mu'tazila bí àwọn Jahmiya tó wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà ni al-Qur'aniyun al-Qur'aniyun tí wọ́n bẹ Nàìjíríà bí wọ́n sí wọ́n wà dáadáa kọ́dà ńlẹ̀ Yorùbá yẹn wọ́n tún wà alukur'ani yìí wọ́n sọ pé tí o bá ti dá alukur'ani àwọn ò ní tẹ̀lé kankan kur'ani nìkan làwọn tẹ̀lé láàrin àwọn haúsá fẹ́ mú kọ́tọ́ máa ń pè wọ́n àwọn kur'ani yìí ó kọ́tọ́ máa ń pè wọ́n wọ́n máa ń pè wọ́n náà orúkọ kan làwọn kur'ani yìí máa ń jẹ́ yẹn kálá kàtó yẹn kálá kàtó so àwọn ni wọ́n máa ń pè ní kur'ani yìí ń lẹ haúsá so irú wọn náà ni mẹtẹsínì ní kánò so àwọn ayé ń kúránì ọ̀gbẹ́ni tí tó bá ti jẹ́ kúránì ẹ̀ má gbé wá fáwọn so àwọn ni wọ́n ń pè ní kúránì yóò tán nílẹ̀ yorùbá yìí wọ́n wà àwọn olódo burúkú wọ́n sọ pé sáwọn bá ti rí náà kúránì kẹ́ni kọ́ mọ́ra sọ kíní kan olódo tí ò dán kankan mọ́ ó tún bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá yìí ganu fídíò àwọn kan yẹ pé alukúránì tiwọn english ni gbogbo kúránì tó máa kà it must be translated in english the Quran must be recited even in English. They are deceiving themselves. So gbogbo àwọn olódòwò àwọn pọ̀ dídí àmì. Hmm? Ẹ sọ bídí àtọ́wà láwùjọ yìí. So wọ́n níbi àwọn tí máa ń rìn káyé. Akirikọ́gbọ́n. Mo rò pé yé eléyìí ti sinmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn láwọn ẹni jẹ́ pé àwọn náà wọ́n pa ideology wọn láti Egypt sudan pera ní Ikhwanul Muslimin onarjan naam èwo lomi ìtẹ́tùmọ́ hmm? àwọn jama láyé láǹkọ́ ẹ̀yin náà gbọ́ jama láyé la ṣe láyé la làwọn sọ tàbí láyé láhà illallah àwọn àti ọkọ jama láìla yẹni pé jama kèfèrí àwọn gan fúnra wọn ti jẹrọ àwọn stamp torí délé gbogbo àwọn fọwọ́bà gbogbo àwọn bídẹ́ àwọn jìnnàsì kí ló yẹ kí gbogbo wa jẹ́ ahlus sunnati wal jamaa kí ló dé táfìjà ahlus sunna ẹ̀mẹ́rì ẹ̀wà ẹ̀rí tó fi hàn wá kó ahlus sunna lọ́ọ́ ẹ̀ka وما آتاكم الرسول فخذوه وما أنهاكم عنه فانتهوا أرمي هنا القرآن هنا نعم من يطع الرسول بدون الواو من يطع الرسول فقد أطاع الله أرمي وأطيعوا الله وأطيعوا الرسول فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وإن تطيعوه تهتدوا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وما كان مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم بقوا عليهم فيها كوكوسيونا ثاني بودي تيوب النبي محمد صلى الله عليه وآله وسلم من سنة آه علمي سواء ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى نصله جهنم وساءت مصيرا ẹnikẹ́ni tó bá kọ̀ láti tọ ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó dodo ti hàn sí ojú ọ̀nà tó gba náà láti fìyà jọ ó sì wọ náà jahanna kọ́lọ́ sànù wa. naam nínú sunna taraktu fikum ma in tamasaktum bihi. لن تضلوا بعدي كتاب الله وسنتي افترقت اليهود إلى إحدى وسبعين فرقة وافترقت النصارى إلى ثنتين وسبعين فرقة وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال هم الجماعة وفي رواية هم من كانوا على مثل ما أنا عليه اليوم وأصحابي أرمي عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة وكل بدعة وكل ضلالة نعم أرمي من أحدث في أمرنا هذا ما ليس منه وهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد نعم أرمي يعني كوا صورة قاسنا gbogbo kásẹ̀tì rẹ̀ wá kò ti ṣe mẹ́rin kan báyìí pé ó tó bá ń bẹ̀ mà wọ́n ní kò tó ẹ mẹ́rin mi wà lórí pé ká tẹ̀lé súnà. tọ́ kí lorúkọ ahàlù súnà gan kí ni wọ́n máa ń pè wọ́n mi. الفرقة الناجية وقتل الله قال الأنصار أهل السنة والجماعة الفرقة الناجية الطائفة المنصورة ايه wá كيف kẹ́hìn bá ti ọ̀bẹ rí nǹkan ọ̀bẹ rí nǹkan àwọn nǹkan tó lẹ́rìí ẹ gbọ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ ǹgbà tí wọ́n fi léèrè pé àwọn òní ọ̀la wọ́n sọ pé humul jamaa abẹ́ ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ sọ pé ahlu sunnati wal jamaa ẹ̀rọ̀kọ́tù nàìjíríà ńkọ́ gbàtà Ànábì sallallahu alaihi wasallam sọ pé kulluha fin nar illa wahida láfi sọ pé al-firqatu an àwọn tí wọ́n là. أها الطائفة المنصورة لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله وهم على ذلك الطائفة المنصورة الغرباء بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ طوبى للغرباء. gbogbo علينا ilé أهل السنة wàlùjàmà ta ló dá súnà lẹ ọdún wo wọn dá lẹ nbọ ní ẹkọta wọn wà <laughs> that is the first secretary general now treasurer àwọn kọ <laughs> so ó túbọ̀ sí pé adúpẹ́ fọlọ́ súnà dàbí gbogbo nǹkan míì táwọn èèyàn ṣe pàlàpàlà régesège rán dáradára ọ̀ràn tí wọ́n ń ṣe torí pé gbogbo nǹkan míì ló ní fọ́ńdà gbogbo nǹkan mi ló ní déètì tí wọ́n fọ́ǹdì ẹ̀ gbogbo nǹkan mi ló ní the first president second president àwọn míì president kẹẹ̀ẹ́dógún wọn ní báyìí wọ́n sì tún ní the first secretary general treasurer yàrá àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ sòsò ńlá ńkọ́ máa ń kọ́ ẹ̀sìn ni kìí ṣe ẹgbẹ́ ẹ̀sìn ni kìí ṣe ẹgbẹ́ torí àwọn sọ pé as-sunnatu islam wal-islamu. هو السنة إذ لا وجود لأحدهما في غياب الآخر أقول لي تيتك جواباتي kò lè sí islam láì sí sunna kò lè sí sunna láì sí islam gbogbo tí wọn wá ń ṣe gbé tí wò kárí kó sọ pé kò lè sí islam láì sẹgbẹ ìranu yín kò lè sẹgbẹ ìranu yín láì sí islam yóò gbẹdàdùn lẹ́nu rẹ̀ àtọwọ́ rẹ̀ kó tó di pọ gbẹnu lọ. àgbẹ̀fọ́ lọ ahlu sunna níbo wọ́n ti máa ń ṣèpàdé ẹ dáhùn ẹmí ni wọn máa ń ṣèpàdé lọ́sẹ̀ sínú mọ́ṣáláṣí ni àbábẹ́ a'udhu billah alùsùn náà ráyè rà pàdé pọ̀ ilé àjọ ni torí alùsùn náà nìyẹn sísun náà wà má lórí ká múra àti wá sí máa yọ kó fi dá wa mà kí wà wọ́n má dà tó túmọ̀ síbẹ̀ kájọ ń jàmbá kájọ daràn paraku àwùjọ bìlà kẹsẹ súnà ni súnà gbogbo nǹkan lọ́kàrí wà á dá débi pé wọ́n mọ wá rẹ̀ ni irú rẹ̀ ni gbogbo èèyàn fẹ́ jẹ lẹ́yìn ìjẹba. tó lè máa yọ àjọ pé àwọn á ní ìsìn adúgbò fọlọ súnà làwọn á ń ṣe ṣé súnà wa ní í ṣe pẹ̀lú ká máa jánu gbogbo bí kíbi sábà àlù súnà làwà à kò yọ ni wọn á ní ẹjọ́ bàbá kí ló ń jẹ́ súnà àlù súnà lẹ́yìn fa kí ló ń jẹ́ súnà wọn á ní ẹm tó bá fẹ́ gbá làyè rẹ ọ wà lọtún la ẹ nítorí olóhùn ṣe tó di pé orí rẹ ni wọn wà wọn bá fẹ́ gbá làyè rẹ wọn wà lọtún la tí kálukú bá ti kó tó dọ̀tún la ń ẹ dárúkọ àwọn tíra tẹ bá máa tàtìlẹ́kọ́ nípa súnà. العقيدة الواسطية العقيدة الواسطية تلقى تقول أرجوي العقيدة الواسطية تلقى الشيخ شيخ الإسلام ابن تيمية رحمه الله تبي قالوا كلون اللي صح تبي أنا ترى يا بني أو عنوري أها ترى مين العقيدة الطحاوية العقيدة الطحاوية كتابه سي أبو جعفر الطحاوي أه. العقيدة السافارينية في الإمام السافاريني الحنبلي نعم أصول السنة الإمام أحمد شرح أصول السنة للإمام البربهاري حسبين لزقين في السنة وعما ترى تتمام السنة ها؟ إسماعيلية شيء لا نعم بما كتاب التوحيد تشيخ محمد بن عبد الوهاب الأصول الثلاثة تبعما <laughs> كشف الشبهات تبعما المسائل الجاهلية تبعما أها مأمون القواعد الأربعة أها نعم عمدة الأحكام هذا إليه نتك فيني bẹ́ẹ̀ ni ti sheikh islam muhammad ibn abdul wahab lẹ́yìn rẹ̀ naam usulu i'tiqad ahli sunna dálùkọ́ naam ọlọ́mọdé tíra àwọn èèyàn ayé ìsìn kọ́lá ń sọ naam. ẹ wá sọ̀rọ̀ ẹ kàtúrà three hundred tẹ bá fẹ́ máa kí dáa sunna tọjọ kó wọn sí sí sí sí sí sí tíra wọn ni alálìkáì ńlọkọ alálìkáì hmm? hmm? irọ́ lásán gbogbo tíra tí Ibn Taymiyyah kọ nípa tawhid nípa sunna gbogbo tíra tí Ibn al kọ nípa tawhid nípa sunna gbogbo ara rẹ̀ ni yálà sọ lọ́rọ̀. àbó fi gbogbo ara rẹ̀ ni àwọn olùmọ̀ nípa súnà wọn pọ̀ subhanallah adúrútìrà tó wà nípa tawhid ó ti pọ̀ jù adúrútìrà tó wà nípa alaye kí ni súnà yìí ó ti pọ jù so tó máa ń sọ pé ẹ̀dá kọtìrà kìí ṣe tìrà ní tẹ̀jọ́ ń yé nítorí pé ń ibìkan náà ti kó òun lè títí ń kó ilé ìjẹba tọ ewo àti wo àti wo nínú túrà lọ ká túmọ̀ sí yorùbá káwọn èèyàn lè bá a dá mà àti mhm. túmọ̀ àná òṣòwò tààtà àti túmọ̀ àná náà kashfu shubuhat àti túmọ̀ àná àtàhàwíyà àti tùmàn ojú ọpọlọ àwọn èèyàn púpọ̀ lọ́tà bá túmọ̀ rẹ̀. Nà wọ́n kàn wọ́n kàn máa <laughs> tọ́tọ́rọ̀ bá kú àti Jamiu àti Ibrahim náà bá yẹjú ẹ̀. <laughs> Nà irú al-aqidatul wasitiyya tí ọlọ́run bá mú ayé wa ó yẹ ká lè túmọ̀ rẹ̀ sí yorùbá a sì ti ṣàlàyé rẹ̀ rí nínú àwọn cds tó pọ̀ mọ̀tà ṣẹ̀dẹ̀ lóyè lẹ́sẹ̀ tó bá fi lè kọ́lẹ̀ ní ìtumọ̀ yorùbá rẹ̀ yẹn ní ti ń jẹ́ súnà òye àwọn èèyàn gan so torí pé Ibn Taymiyyah rahimahullah ọkọ̀ tíra ẹni láti ṣàlàyé kí ni ojú ọ̀nà àwọn alùsùn nàgà tíra yẹn sì kún gan so eléyẹn inṣàlọ tọlọ máa máa sìkò ọ yẹ ká lè túmọ̀ rẹ̀ sí yorùbá naam lẹ́yìn eléyìí ẹni tó bá ní béèrè kó nà òsì àwọn ọmọ tí ń sùn ẹjí wọn àwọn ẹni tí wọ́n ti ń palẹ̀ máa ti sùn ẹjí wọn naam aleykum salaam. àwọn tó máa ń ní káàkiri àyè tó máa ń nígbàgbọ́ tó má gbàgbọ́ pé jihad ò sì mọ́ rárá rárá rárá ó léwu púpọ̀ ó lè gbéyàn kúrò nínú ẹ̀sìn Islam nígbà tá a bá ṣàlàyé fún tá a fi hàn tá a sọ gbogbo ẹ̀ fún tọkọ ó lè yọ kúrò nínú ẹ̀sìn Islam torí pé ankara amra ma'luman min ad-din bid-darura so ṣùgbọ́n tàwíìlì làwọn ṣe ẹni tó ṣe tàwíìlì báyìí wọn kàfàrà rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní jihad yẹn ó ti yí síbòmí kèsì pé ọwà àmọ́ ti yí síbòmí ó yí síbi ká máa pa lọ ká máa rìn káyé náà. àwọn ẹni tó ń sẹ̀mí nígbà tó ṣe pé ìmọ̀ ò tí ì fọ́n ká débi pé wọ́n á fi jìnnà sáwọn pálapàla ségesège míì tí wọ́n ṣe kú tó bá dájú wípé wọn ò máa jù bẹ́ẹ̀ lọ ọwọ́ bóyá wọ́n ṣe máa náà nù so tí wọ́n ṣe látàrí bóyá wọn ti ṣe máa ọ tí ò bá jẹ́ ìṣẹbọsọlọ kò sì jẹ́ ní tó lè sọni sínú ìṣẹbọsọlọ wọn bẹ lọ kọ́ lọ́n foríjì wọn kó yááfì wọn nítorí pé tó bá ti jọ́ gbẹ̀ndà òkè yá àmọ́ èyí tí wọ́n bá kú lórí rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ àtàìdá tí wọ́n tọrọ àforíjì lórí wọ́n máa bẹ lábẹ́ bọ́lọ̀mbà ti fẹ́ àmọ́ èyí tí wọ́n kú lórí rẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n tún bá sọ́jà sí ṣẹ̀bọ̀ sọ́lọ̀ ọlọ́run ọbẹ̀ èfò rẹ̀ jìyàn torí pé islam láti jọ tó ti bẹ̀rẹ̀ níbikíbi láyé kò síbi tó ti fààyè gbà pé kẹ̀ ṣẹ̀bọ̀ sọ́lọ̀ kò sí ọ̀rọ̀ àmà àti kínní irọ́ gidi ni àwọn bàbá ọmọ irọ́ gidi ni nítorí kẹ́rì tí àwọn yorùbá náà máa sọ pé ìgbà tí islam bẹ̀rẹ̀ kọ̀rọ̀rùn kọ̀rọ̀ gbọ́ fáwọn bàbá àkọ́kọ́ wọ́n kojú àwọn eléégún àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ so làwọn náà fi jẹ́ pé wọn ò pa gbogbo pálapàla tì àwọn kan fi tàbátì àdákùn tiwọn ni so but wọn mọ̀ ń pálapàla so wọn mọ̀ lóògùn wọn mọ̀ lẹ́bọ wọn mọ̀ lọ́fọ̀ so kí wọn á ní ta fẹ́ sọ fọlọ́ pé wọ́n lọ nítorí pé à ń jagun fẹ́sìn rẹ̀ là fi ń sóògùn torí pé à ń jagun fẹ́sìn rẹ̀ là fi ń pògùn là fi ń pe sàbò ẹ ti sẹ́kù sọ́nà ni so irú àwọn eléyìí ọlọ́run ọba kò ní fojú ẹni tó bá kú lórí pé ń téèyàn máa sọ pé bàbá mi kan tó kú ojú ọ̀nà rẹ̀ là ń sọ sani bàbá mi eléyìí jẹ́ bó ti ṣe torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n ṣe wọ́n máa mà ṣe wọn à ní ẹ̀tọ́ so bó wàá ní wọ lónìí excuse wo lọ fẹ́ sọ pé náà. Aleykum salaam. ìgbà wọn máa ń tó sí àdéhùn àtàrẹ ìjọ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́kẹ̀jì àwọn tí àwọn ènìyàn lè kà tí ó ṣàlàyé ah, àkíyà àwọn kúrán. àkọ́kọ́ ni pé wọn kò sọ ìkankan mẹ́ àwọn ló do lásán náà kàn máa fi ru eléyìí ṣe ìjọba alukóran náà sọ pé wọn máa atakum rasulu fakhudhu wọn máa nahakum anhu fantahu lẹ́yìn náà alukóran àti sunna nípa kásòfin nǹkan kan náà ni. bá kúránì ṣe sòfin náà ni sunna náà ń sòfin sọ̀rọ̀ yìí pé mo gba kúránì gbọ́ èmi ọ̀gbà sunna gbọ́ ọ̀gbà kúránì gbọ́ bíkọ́ sọ bá gba kúránì gbọ́ ọba kúránì náà ló sọ fún ọ pé ọmọ atakùn rọ̀ṣúlù fọkùrú sọ ajẹ́kọ̀ ọ̀gbà gbọ́nù أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة eléyìí tó ṣe jẹ́ anybody ò lè claim ipa alukurani ni gbàgbọ́ ǹgbà súnà kó sì tún máa fáyà alukurani tẹ̀lé fún àfi asiri pé àṣírí rẹ̀ ó tún lẹ̀ka náà ni. torí ẹ anabi sallallahu alaihi ti sọ pé gba ẹnìkan láàyè kó wá dé lọla nínú àwọn jẹun anabi tún ròyìn àwọn tó ṣe tá a ti jẹun tá a ti yọ àràkàtà tí wọ́n á jókòó tí wọ́n fẹ̀yìntì lórí àga rẹ̀ àbìrọ̀gbọ̀kú tí wọ́n á sọ pé gbogbo ń tán bá wa sọ ìta bá nínú alukurani la lè tẹ̀lé fa ìta bá nínú alukurani á pàtì nù anábìlẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o alẹ́ ìní òtí tó kọ́ran àwọn mìtìlẹ́hù màá ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́run fún mi ní alukurani ó sì tún fún mi irú rẹ̀ pẹ̀lú ẹ̀ irú rẹ̀ ní sunna ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ o tí ó sọ pé alukur'an lásán mọ gbàgbọ́ tí ó jẹ mùsùlùmí èèyàn kan ò sí tí ó sọ pé sunna lásán mọ tí ó jẹ mùsùlùmí ọgbọdọ gba alukur'an àti sunna ni. ẹni tíra o làwọn lè kà láti má ta ni ka tíra sáà ti máa kà torí pé ẹ bá ti kẹ́ ẹ jiná ẹ fẹ́ kà ni wọ́n sọ ó súnmọ́ tí wọ́n gan ọba ti jìnnà dáadáa tó ń ka àwọn tíra ti ń ṣàlàyé ní táwọn ẹni tó sì náà sọ ọ̀nà táwọn ẹni tó sì náà ń gbà ó súnmọ́ tí wọ́n sọnù lọ́nà káàbọ̀nà mi láì jẹ́ kó fura torí àti bùkátà rẹ̀ àkìdá ahli sunna lẹ́yìn ọ̀kọ̀kọ́ mà lẹ́ẹ̀mà lẹ́ẹ̀mà lẹ́ẹ̀mà ẹ̀yìn rẹ̀ lẹ́wàá máa kí ni tẹ́lómi náà sọ kẹ́ fi máa fèsì fún wa wọ́n ilé tíra pọ̀ tí wọ́n kọ́ nípa àwọn ọ̀daràn yẹn tí wọ́n pè ní al-Qur'aniyun alukur'aniyun gbogbo àwọn àkídà burúkú àti tí wọ́n fi ṣe ìtìsẹ̀ lórí àwọn àkídà wọn ni wọ́n mú wọn bẹ̀ ṣùgbọ́n àbùkátà rẹ̀ nígbà àbùkátà ni pé àwọn afẹ́ mọ̀ nípa àkídà alùsùn náà. aleykum salaam. that those they are and whatever they to whatever it may be, it is not it is not an excuse. It is not an excuse because don't talk of forefather, even those that are living today many of the, of the Muslims you are living among do believe that those people are people of Allah and strongly believe in all they are doing, despite the fact that they know that what they are doing is in contract. It is, it is in contract with what Islam brought. So it is not an excuse. If somebody wants to go to the hell, he will choose it by his desire. I think you understand that. Today, people are explaining Islam saying that this is the way of the Prophet sallallahu alaihi wasallam. This is the real Islam. People are not ready to follow. They are going to Al Fawad. They are going to all those people that are, that are deceiving them, and we are trying to search for an excuse for them. Which type of foolish excuse will that be? So the same thing also happened in the past. There is no way you can say that people in the past they live in a place whereby there is no any light whatsoever level the light may be. There are people that used to teach people the real Islam in every community. Uh, that is what Allah subhanahu wa ta'ala made easier everywhere you live in this world. There must be somebody explaining the real Islam. Even the majority may be in the wrong path, but there must be a single person that will be explaining Islam. Why don't they follow him? So that is that. By the time Muhammad ibn Abdul Wahab, for example, appears, People do not, did not listen to what he's saying. Similarly, is the case of Ibn Taymiyyah. He called people to the real Islam. He was jailed. And he died inside his prison. Just because people don't want to follow the Sunnah. Who are those our forefathers? They came after those people are far away wait centuries. Our forefathers came. Wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ jẹ́ Bàbá jẹ́ ń fada. Now. They have no any excuse. So, alaikum salam. sallallahu alaihi wasallam àbí alaihi salam ó ti lọ tún yẹ̀wò èsì sallallahu alaihi wasallam alaihi so nítorí pé ẹni tó kọ tírà Subul Salam As-San'ani ó ti kọ́kọ́ jẹ́ ṣíàrì mẹ́rin ni al-Imam nínú tírà rẹ̀ Nailul Awtar tó náà ti ṣe ṣọ́rùhù àwọn tíra àdéhìí kan eléyìí ti al-Hafiz al-Maqdisi tó náà kó jọ òun náà bá dórí Ali ibn Abi Talib ó lè sọ alayhi salam látàrí tó ti pẹ́ ni làwọn ṣíà ti ráàyè ní Yemen wọ́n sì ṣe aláìsí majority ọmọ Yemen kótó á di káwọn olùmọ̀ ńláńláńláńlá wọ́n dìde wọ́n jà wọ́n lógun wọ́n bá àkídá ẹjà kọ́pọ̀lọpọ̀ tó tún padà sí di sunna lọ́ntí pé ṣáná tó pọ̀ bá jẹ́ ní yamanisi ibẹ̀ rí àwọn Houthi yóò tí wọ́n gbàjọba Venice tó ń tó ṣẹlẹ̀ nìyẹn so àwọn olùmọ̀yé <clears throat> wọ́n lè mọ̀jẹ̀ sí àtẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tí tí máa ń bẹ láwùjọ máa ń lapa láàrin yẹn ó máa lapa láàrin yẹn tó ń torí àwọn míì ní pé Aliyu jẹ́ ànàbì náà. mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì nìsí tó bá dárúkọ àlè wọn ni karramallahu wajha tó náà dá radiyallahu anhu ní gbogbo sàbí tó náà pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ mísù kéde pé torí pé ṣíà ni wọn pàtó ti kọ́mà tó máa ti dárúkọ àlè wọn ni karramallahu wajha kọ́tọ́ radiyallahu anhu fún gbogbo sàbí irú rẹ̀ náà ni tó bá ń sọ̀rọ̀ Abubakar tó ń sọ̀rọ̀ Usman wọ́n dà kọ́ tí wọ́n gbẹrẹ fún tó bá tó sọ̀rọ̀ Ali alimami Ali ṣé àwọn eléyìí ṣe imam so torí ẹ inú inú kẹ́kọ̀ọ́ gbogbo wọn ní alimami Abubakar alimami Umar alimami Usman alimami Ali àbí kíkọ́ alukọ́ máa jó kọ́ rẹ̀ Abubakar Umar Usman Ali naam. ìrẹ̀lẹ̀ nìkan sọ pé amirul mu'minina Umar. ṣé abubakar ní sàmírù mọ̀mìnì ṣé usman ní sàmírù mọ̀mìnì ṣé ali ní sàmírù mọ̀mìnì amírù mọ̀mìnì nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك